يا عباد الله أوصيكم ونفسي بتقوى الله عز وجل واتقوه يرحمكم الله واعلم عباد الله أنه ينبغي للمسلم أن يتحدث بهذه الآداب يوم الجمعة الأدب الأول الاتصال من الصلاة على النبي صلى الله عليه وسلم بقوله صلى الله عليه وسلم إن من أفضل الام يوم الجمعة فيه خلق هذا وفيه كبر وفيه نفر فاقدروا علي من الصلاة فيه الحديث رواه أبو داود الحدث الثاني الاغتسال يوم الجمعة عن أبي سعيد الخدري رضي الله تعالى عنه قال رسول الله النبي صلى الله عليه وسلم قال الغسل يوم الجمعة واجب على كل محسن رواه البخاري أدابه الله àtọrọ àlékọ ìṣe ọlọ́run orí àjẹjẹ mọ ọlọ́run tí wọ́n bá òbí tẹ́lẹ̀ Muhammad sallallahu alaihi wa sallam. ẹ̀yọ́ ló ṣe ọlọ́run èyí tó jẹ́ fún ní òkúta wa lọ́sàn-án yìí ọjọ́ Jímọ̀ tá a wà ní ọjọ́ kan ní níwọ̀n àwọn ọjọ́ tá a ń gbé láyé ọjọ́ tó yàtọ̀ kọ́dà kò ní ìdíkẹ́tẹ̀ náà sọ fún yàn pé ọjọ́ tí wọ́n wá yàtọ̀ kò ní ìdí àwọn tó ní kan bẹ́ńjọ́ Jímọ̀ tí ò sí láwọn ọjọ́ mẹ́fà tó kù tí wọ́n wá rí bẹ́ẹ̀ sílẹ̀ àwọn ẹ̀kọ́ tó yẹ ká máa ṣe ọ̀tá jẹ́ mùsùlùmí. Ya ah, á ó da púpọ̀ siang máa fi àwọn nǹkan wọ̀nyẹn lójoojúmọ́ à. ìṣe rẹ̀ a máa bẹ ẹlẹ́wájú ọlọ́run ọba a ṣe kó àpọ́nlé bá ọjọ́ ìjúmọ́ à torí ọjọ́ tó náà bá dápọ́nlé fún ọ̀nàdàjọ́ ìjúmọ́ à. ọjọ́ ìjúmọ́ yìí ọjọ́ tó ń lọ́lá ni sallallahu alaihi Wasallam sallam ó ìwà lọ́lá yìí àtòrìkí ń bẹ́ńbẹ́ bá a ti máa ń sọ fúnra ń gbogbo ọ̀gbà bí bá níbi ká sí nǹkan kan nínú àwọn ọjọ́ yìí a máa retí látọ̀dà nẹ́bí yá ìtẹ́sí ní ọdún máa rí o ìtẹ́sí ní ọdún máa rí a gbọ́dọ̀ torí pé wọ́n ní ẹgbẹ́ túmọ̀ ó orí ní àwọn ọjọ́ táwa tẹ̀sà ìjẹ́ kẹta fúnra wa láì sí pé àlẹ́bọ̀ Muhammad sallallahu alaihi wa sallam ló ṣe sáré. هو النبي صلى الله عليه وسلم من حدث يحملنا هذا ما ليس منه فهو رد من أحدث بأمرنا هذا ẹni bá lọ dá àdára bẹ́ẹ̀ kánlẹ̀ níbi àlámọ̀ ìtumọ̀ wọn wà ní ìdíje ọ̀rẹ́ ìṣẹ̀ àlejò sọ̀rọ̀ lọ́wọ́ àríwọ̀ sẹ́lá tí ò sí lára ẹ̀ àlejò rẹ̀ ní bẹ́ẹ̀ ìṣiṣẹ́ tó ṣe yẹn àádọ́láyà ọlọ́run nígbà lọ́wọ́ rẹ̀ ó gbèdé lẹ́yìn àwọn ọ̀dọ́ pọ̀ tí ó káfí ń lọ júmọ́ à tó dé àwọn àdúgbò kọ̀ọ̀kan ó sì máa ń wá lọ́gbọ̀dọ̀ ọba jẹ́ mọ́tòlùmí ó ń gbé lẹ́yìn ló la fẹ́ ka àwọn àwọn àdé àgbò yìí abẹ́ka fúnra wa. nínú àwọn ẹ̀kọ́ tó wà lójoojúmọ́ à òun náà ni al-iktisal aw al-iktisal ala an-nabi sallallahu alayhi wa sallam. kò sí ọjọ́ táyé sáfàrà tó bá nàbí gbogbo bí ayé á mọ sàràkùnrin ànábì. àmọ́ lọ́jọ́ jímọ̀ ọlọ́run bá dá àtàlẹ́ta fún wa pé ẹ máa ń ṣe àsàràkùnrin ànábì sallallahu alaihi wasallam. kọ́dà ànábì sallallahu alaihi wasallam ànábì náà sọ lọ́rọ̀ rẹ̀ ànábì náà máa ń sọ̀tẹ̀ láti dọ́jọ́ lásán èyí tẹ́ ẹ máa ń ṣe lọ́jọ́ jímọ̀ kí wọ́n pọ̀ tó bá fẹ́ràn kó mọ jòkó ó fẹ́ràn kó mọ jòkó ṣe àgbáàl ó fẹ́ràn àdúrà mọ́ gbégbà lẹ́yìn ìwájú ẹ̀ má gbé ní ìtẹ̀síwájú máa fà á ẹni tí àwọn àgbàlagbà kan ní ah, àgbàlagbà níbi ẹ̀sìn nàmbà wà nàgbàbí sallallahu alaihi wasallam tó ànábì lámà á pọ̀ sí nígbà náà bí lámà ṣe ní títọ́ ní wọn ní ọ̀yìn ẹ̀ máa pọ̀ látara fún ànábì sallallahu alaihi wasallam ànábì sallallahu alaihi wasallam ó sọ níbi àdéhùn rẹ̀ àlóbi ni bọ́ọ̀sì aláìyá ní sọlá kékeré àdéhùn náà wà lẹ́yìn ìgbẹ́ ọkọ̀ àlóbi sọ àwọn ń sọ àwọn ọlájẹ́ ọjọ́ jùmọ̀ ọjọ́ jùmọ̀ yìí àlóbi ọjọ́ yìí olóńgbà àlóbi adam ọjọ́ jùmọ̀ yìí ló ń wọ́n bẹ̀rẹ̀ lára rẹ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àlóbi ọjọ́ jùmọ̀ yìí tó máa rí bẹ́ẹ̀ ẹ máa pọ̀ látàlátì sí ìyànnẹ́bà Muhammad sallallahu alayhi wa sallam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 ní ká máa ṣe. Nígbà tó wọn bá ní ká máa ṣàfáà fún àníbà Muhammad. Inna Allaha wa malaikatahu yusalluna ala nabi ya ayyuhal ladina amanu sallu alayhi wa sallimu taslima. Ọlọ́run ní ẹ̀rí èyí ọlọ́run ọba tó ṣáájú fún àníbà. Àtàkùn ọlọ́run kì í ṣe ìdá à òun àbájọ ọlọ́run fún àmẹ́bí èyí ṣe kí ọmọ ìyá ló ṣe òun àwọn onímọ̀ wọn là gbọdọ̀ pípọ́ náà ọba ń ṣe yá àbájọ máa ta ní ìṣẹ̀lá wọn ní wọn ní gbogbo àwọn oore tó ń fà nẹ́bí lójú ayé ẹ̀ àtàwọn oore tó ń máa ṣe fún òun làbá ìṣẹ̀lá ọba àgbẹ̀ta mẹ́rin àtàwọn láìka náà ń sọ láti ni yá ẹgbẹ́ ẹgbẹ́ ẹ̀ wọ́sàn nínú nǹkan méjì wọn ní ká fún àgbẹ̀bí asọ̀láàtú wọ̀sàdà. àwọn ìtajú wa béèrè pé àyà kan sọ̀ kalẹ̀ wọ́n ní káwọn sàlátù fún àgbẹ̀bí àti sàlám. wọ́n ní abúlé sàlám fàkọ́dún alámsánà fàkẹ́ńtà ló sẹ́yìn àlẹ́kì. wọ́n ní sọ̀lá àsàlámù tiẹ̀ ọdún fún wa bá ti máa ṣe fún láti wá máa ṣe àsàlátù fún àgbẹ̀bí sọ̀lá فقال صلى الله عليه وسلم قولوا اللهم صل على محمد صلى الله عليه inú àwọn nǹkan tó tún dáa tí ẹ ká máa ṣe lónìí júmọ́ tó jẹ́ sínú ànábì tí wọ́n tó yàtọ̀ sí àwọn ọjọ́ tó kù òun ni àlèkè sáà lójọ́ mọ́ ní júmọ́ káwọ́ lójọ́ júmọ́ tó mọ̀ pé àwọn ọjọ́ yìí wà níwẹ̀ níwọ̀n ìyọ̀tọ̀ náà bá tọ́ka bí kì í ṣe ìyọ̀ ń lòdì kì í ṣe ìwé ọmọdúlé mi gbọ́dọ̀ ìwé súnmọ̀ ni bá a ti mọ owó rẹ̀ jẹ́nẹ́bà bá àwọn ẹ̀rọ àìbọ̀ bẹ́ẹ̀ náà láwọn ẹ̀rọ gbọ́mọ bákan náà tó wẹ̀. ẹni tó wá àníyàn ha àlùkọ́lù ọkàn làníyàn wà o ẹni tó yẹ àníyàn tó o ọkùnrin wa bí ilé rẹ̀ ọkùnrin wa àbáwọn ọ̀nà ọkàn náà ni. nígbà tó ní jẹ́ tó máa wọ́n ti wọlé lọ gbógun nígbà tó lọ lọ́wọ́ ẹ̀ kò sí tẹ́kẹ́ tí pé ọkọ̀ ẹ̀wọ̀ ọdún mà lọ́nà tí òun fẹ́ tó dámú yẹn nìyẹn. عليه وسلم ó sọ nínú ọ̀rọ̀ rẹ̀ nípa ìwé ọjọ́ júmọ́ èyí tí ìwé lásán o ìwé tí ìwé wẹ̀ sí ìgbàlódà ni kódà àwọn afẹ́sìn wọ́n sì ya pa ẹnu lórí tí ìwé júmọ́ yìí tó dandan ní àbí ètò dandan tẹ̀lé tó máa fà mọ́ sọ̀rọ̀ lórí ẹ̀ tó dandan ní àbí ètò dandan mùsùlùmí kò wáyé kakún sábà tó wọ́n sọ pé ìtẹ̀wé dandan ní àbí ètò dandan tẹ̀lé tó máa ní sábà ní àwọn tí wọ́n àwọn ni ọ̀rọ̀ wọn tẹ̀sán wọn jù bí wọ́n á jẹ́ pé kí ni wọ́n jẹ́ súnmẹ́sù ni wọ́n kádà sílẹ̀ tó tẹ̀lé tó kápá ìṣòro sílẹ̀ tó kápá tó yẹ bọ̀ ọ̀sẹ̀ ni. àlejò àwọn ọmọ sọ̀tún náà ó sọ fún hadith Bukhari hadith yìí àti afáwa Abu Sa'id al-Khudri náà gbà wá anabi sallallahu alaihi wa sallam alukuru yẹn mo lè jùmọ̀ على كل محتمل النبي صلى الله عليه وسلم الذي يري يوم الجمعة دندنوجه هو كذا بواجب دندنوجه gbogbo ẹ tó bá ti bàlágà kò kí n ṣe ìṣẹ́ fún ìyàmọ́ amúṣẹ́ṣẹ́ èyí lè jà ní ntí òní mú ìyàwó ẹjú mọ́ ọgbọ̀n ìdídàgbẹ́ tó lágbára ni ó ṣe ìṣẹ́ mọ́jà tó ṣe ní mọ́ òun kama wẹ̀ àwọn tábà yìí pé àgbà dùkẹ́ lọ jùmọ̀ ni èyàn lè wẹ̀ kí ẹ̀ tó pọ̀ lè láàárọ̀ ìṣàrọ̀ ìṣẹ̀rí. Bẹ́ẹ̀ni máa ń ṣẹlẹ̀ ìyẹn jùmọ̀ yìí ó lè papọ̀ pẹ̀lú ẹ̀ ní bóyá bèrè tó parí ìfọ̀sọ rẹ̀ tó sì bẹ́ẹ̀ jùmọ̀ tó wá bẹ̀rẹ̀ fún jùmọ̀ náà. Àbí ọkùnrin tó dáná jẹ́nẹ́bà ó fẹ́ wẹ̀ tó lè gbàgbé sí ilé ìwé ní ìdìbò pẹ̀lú àníyàn kan náà ilé ìlú náà àbá àyà kan lórí ẹ̀ àmọ́ ètò ìgbésẹ̀ sọ̀rọ̀ ọ̀dùn ni pé kéèyàn wọ ẹ lọ́tọ̀ọ̀tọ̀ wallahu ta'ala a'lam bissawab. bákan náà inú àwọn ẹ̀kọ́ tó ń bẹ nínú júmọ́ huduru al-masjid ìgbà kírọ̀ inú sunna nígbà Muhammad nígbà lọ́jọ́ júmọ́ òun ni káfíìkì dé júmọ́ lọ́jọ́ júmọ́ káfíìkì dé mọ́sálásí ìgbà púpọ̀ káfíìkì dé mọ́sálásí. àmì àwọn àsìkò tó ti tó máa tó àlébi tí wọ́n tọ́lọ̀ márùn-ún. àsìkò alákọ̀ọ́kọ́ òun ló lọ́jú àwọn àfáàní tó láti mọ àwọn àsìkò yìí. wọ́n láti dè sí ìjọba tó sábà máa ń ṣe kútúbà káwá sí ìjọba tó àgbà tó kí òun àsìkò tó máa ń ṣe kútúbà mẹ́ òun láti gbé àsìkò yẹn a máa gbé sókè àwọn àtàwákàtí márùn-ún sẹ́yìn látọ̀jú àwọn afufa wákàtí márùn sẹ́yìn wákàtí márùn sẹ́yìn yẹn òun là ń gbà kọ́kọ́ aago méjìlá aago mọ́kànlá aago mẹ́wàá aago mẹ́sàn-án mẹ́jọ àgbà kọ́kọ́ nìyẹn wọ́n lọ́wọ́ ta ìgbè ní àwọn afáàfẹ́ o sáà àtàmẹ́bí ìpè òní tó ń tún ọ sáà àtàwọn ọmọ ń kà ní àmọ́ àfáàfẹ́ gbèbí àwọn apá kan fọ́lọ́fẹ́ gbèbí ẹ̀ tó tó tó ti bọ̀rọ̀ nínú òun àdéhùn ọlọ́run àríwá tẹ̀lé ẹni tí wọ́n wá lásìkò àkọ́kọ́ ọlọ́run ọba ó tún ládàá ẹni tó pa odidi ràǹfúnmi. Ìgbọ́n ọkọ̀ òfin ìṣúná ọba ládàá tó lọ́wọ́ ní ìmọ̀ ìjẹ̀ àti báyẹn. Alákọ̀ọ́bẹ̀rẹ̀ òun ni ẹgbẹ́ láti èrè èrè láti bàbá kọ́ra jùlọ fẹ́. ọlọ́wọ́ fi dáadáa ẹ̀dùn pa màálù tó ti fún ọlọ́wọ́ bá. àìsọ́ lẹ́ẹ̀kẹta ọlọ́wọ́ fún ọlọ́dá ẹ̀dùn pa odidi àpò tó ti fún ọlọ́wọ́ bá. àìsọ́ lẹ́ẹ̀kẹrin tó ìsúnmọ́ ọba àjẹ́lẹ̀ fún ládàá ẹni tó fi ẹ̀yìn adìẹ tó ti sàrà ndị náà ọba àjẹ́lẹ̀ lọ́wọ́ àjọ sẹ́yìn ó láwọn ọ̀lẹ́gbà tó máa kọ ọmọ dáadáa kalẹ̀ àwọn wà nínú tí bá gbọ́ ọmọ tó tó àwọn ènìyàn wà pàmà ìrìnà pọ̀ pẹ̀lú àpá ẹgbà wọ ilẹ̀ náà kò ní àmàlẹ́ israẹli àwọn arí àwọn alẹ́ nílẹ̀ bí kò ló bìí máa ọ̀nà àwọn tó ń bẹ ẹ̀sán bẹ lọ́kàn wọn àwọn òtẹ́ ẹ̀sọ́ ilé látàwọn yìí àwọn àgbẹ̀rẹ̀ àwọn wáyé ó ti pa ọgbọ̀n kò sára rí rẹ̀ nínú lókùn Ọlọ́pẹ́ ta ló gbé lárí rẹ̀ nínú lókùn, ọlọ́pàá ọ̀pá ẹ̀wọ̀n àtàlú ọmọdúnrọ̀ ọmọdúnrọ̀ pọ̀pẹ̀ ọmọdúnrọ̀ pọ̀pẹ̀ àmàlógún àwọn ọmọ tó ọlá dárí ti àmà látàrí ìwà ìwà ọ̀gbìn ó ti gbá ìgbà ọ̀gbìn náà ló àmì ìgbẹ́ àti ọmọ tó ìbá dárí kò ìdílé ìgbẹ́ ọ̀gbìn tó fẹ́ mọ̀ náà tó wọ́n lọ́wọ́ fi nínú. èyí ti lọ sáré wọ́n kó lé ìyọ́ náà bá fi ọtí sanwó lẹ́sọ̀ látara ni wọ́n fi hajj máa dára ni àwọn kan bẹ máa ń gbà lọ kọ́lù dáńtì kọ́lù ní àtọ́jú lórí bẹ́ẹ̀ Ìjọba rẹ̀ lè fàájì kì í fún wọn. Àwọn Mùhábà wọ́n jẹ́ àti dáwọn jẹ́ àti lọ. Wẹ́lá àwọn jẹ́ àti títí tẹ́ẹ̀sì kí wọ́n jáde àwọn jẹ́ àti. Àwọn Mùhábà ládáwó kan wọn. Àwọn ọmọ tó wo àwọn pàtàkì ládá púpọ̀. Àbá àwọn ọmọ kan tó wọ́n fi lọ́wọ́ wọn láàyè. Wọ́n ní àpẹẹrẹ òkú ọlọ́run èdè ìfẹ́jẹ́ lọ́wọ́ wọn. Wọ́n gbà sí àpá ọmọ òbí lọ́dọ́

والله ما في سوى ما في وانا والله والله لا اله الا الله لا لا هو سنة تركي الجمعة في إسلام ربع الجمعة هو التحية في المسجد bí ìbá wọn mọ́tọ́ láti àyẹ́sàlẹ́lẹ́ ìjòkó ó sì wọ́n láti kò sì jòkó gbogbo bá wà lọ́wọ́ láti قال صلى الله عليه وسلم إذا دخل أحدكم المسجد fàlà yẹ̀dìlẹ̀. Àjọ́dìjẹ́ nípa ọmọ yí tó bá wọn mọ́sánlá sí gbogbo àdìgbò tó bá wọ̀ ọ́, kò sí mọ́rọ̀ dìgbò àtà ìyọ́gbà ọ̀pàpáì. Títí òkè náà pàdé mi. Lákàtẹ́ bì ní làwọn àràfà máa ń pè ní ẹ̀ṣẹ́yàgbè yunifásitì. Ìkírí ọlọ́run, ìtàn ọ̀fẹ́lẹ́ ọlọ́run, ọkùnrin ọmọdé lọ́jọ́ ìkòkò ọ́ọ́kí pẹ̀lú pẹ̀lú láti pàdé lọ́gbẹ̀ òjúmọ̀ náà wọ́n ní kéèyàn sí àwọn àkókò kan gẹ́ sáàmì tó ọmọ àríwá sáwọ pé àgbọ́ ọ̀sẹ̀ ọ̀sẹ̀ lẹ́gbẹ̀lá mẹ́ àgbọ̀ kírùn nínú àwọn àsìkò yìí sábà ti kúrò àwọn ọ̀rọ̀ àti àwọn àbá àwọn nábìlà tó ń bẹ gbogbo àsìkò tó bá ní ẹmọ́ tó ẹmọ́ tó ẹmọ́ tó ẹ yọ àwọn nábìlà fẹ́ yọ wọ́n tẹ̀lé sàn nínú wọn lè sẹ́yìn jáde ìwọ́n sí. gbogbo àsìkò tó wá ní àgọ́ sí àgọ́ kírò lẹ́yìn àwọn náà ti owó wọn owó wọn kò bá tó bẹ́ẹ̀ kí ó bí àwọn bẹ́ẹ̀. ìtọ́nà àwọn ìbáraẹ̀bí àtẹ́sọ̀ ọlọ́run ayọ̀ ó wà mọ́ sára bí pàdé àná ó sì dùkú lẹ̀. bí ikú bá ti tó alẹ́bí ti ta sọ̀rọ̀ pé arákùnrin ó ní ṣe kí ẹ ti yá tàbí kì tàbí kì lọ́lọ́ ọlọ́run ti yan àdébí yá ìdí ọkì ọkàn ara kí ọ̀gbìn pàtẹ́yìn ọ̀dí ogun yẹn kò tẹ́ bá wọ mọ́tọ́lá tí wọ́n ti kúrò lọ́wọ́ tí ó gbé yẹn tí ó gbé yẹn látàbí kì àìsí òun náà bẹ́ẹ̀ abẹ́rẹ́ ọba ìjọba àlékún àgbọ́yé pàtàkì ní ọ̀pọ̀ ọlọ́run àlékún ní máa ní pàtàkì ní ọlọ́run ọ̀sọ́wọ́ tó wà rẹ̀ kẹ́lí ní Muhammad wà láàrin wọn sáré wọn. والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه وسلم أتقوا الله àtàrà ìrìnṣẹ́ ọlọ́run ọmọdájúwọ́ mọ́sánà ọlọ́run àríwísàn lára àwọn súnmọ̀ lọ jù máa ẹni káwọn ká sọ́ọ̀mù káàmù ilẹ̀ jù máa ó jà púpọ̀ lára súnmọ̀ lẹ́yìn àwọn kan bẹ àwọn ìka sọ́ọ̀mù káàmù wọ́n ti yanjú àtàwọn àwọn alágbèrè tó ń tàbí èkó sábẹ̀ wọn iṣẹ́ ọlọ́run tó mọ bẹ́ẹ̀ bí ẹ̀ tó bọ́ọ̀lù bá bí orí pé lọ wá sí àdídà wọn o sọ́ọ̀tù káàpù nínú àgbẹ̀ tó lọ́ka. ṣé wàá wọ ọ̀pọ̀lọpọ̀ àwọn ìlú òní nílé tí ó àbáwọn ọmọ ilé mi yìí ni wọ́n lè máa ka omi buhari kalẹ̀ wọ́n lè sọ kalẹ̀ lójoojúmọ́ kọ́lá àwọn ọmọdé kan ṣe pé ọlá pé àbá àwọn tó ti dé òun gbọdọ̀ júmọ́ à ẹ̀ máa sọ buhari kalẹ̀ òun náà ọmọ wo kankanlẹ̀ táwọn kó ti báwọn lẹ́yìn alẹ́ mọ̀mọ́ àìsàn orí pé nígbà rẹ̀ ọ̀nà ti ìdáwọ́ lè dápa lórí tó nínú wọ́n kó jẹ́ ẹgbọ́ wà ní ti ṣe òṣùn bá ó lẹ́rìí náà ní abẹ́ ìta ọjọ́ tí wọ́n lẹ́ sá kẹ́ ẹjọ́ tó sọpọ̀ àríkàlẹ̀ kò tẹ́rí gbọ́rọ̀ àdáwọ̀ rẹ̀ fún ìyá ìjọ èyí tó ní kẹ́ ẹjẹ́ kẹ́ wọ́n sọpọ̀ àríkàlẹ̀ lọ́jọ́ kò jẹ́ kó ká ọ̀dùn káàbù gbogbo máa sọ́dún káàbù láwọn káàbù gbogbo máa wọ̀ bákan náà nínú àwọn àdá ìbẹ̀rẹ̀ tó máa àìsọ̀ lọ́jọ́ ojúmọ́ tí wọ́n ti kúrò àwọn àgbọ̀dọ̀ sọ̀rọ̀ èyí sọ̀rọ̀ ìwúlá ńlá oníkẹ́ máa sọ̀rọ̀ ẹ̀jẹ̀ ńlá olóbẹ̀rẹ̀ lágbàdo ní káńtà yìí òkú táǹkà pé ilé ìdí mọ́ ẹgbẹ́ ọ̀sẹ̀ lọ́sẹ̀ yìí ṣẹ́ ní ọ̀rọ̀ sísọ ó lágbára sí rẹ̀ tó máa ń ṣe púpọ̀ lọ́wọ́ èyí tó ọ̀rọ̀ ara rẹ̀. kọ́dà níbi sọ ọmọ ọmọ àti ọ̀sánjá ó sọ ibi tó máa ń ṣe púpọ̀ lọ́wọ́ kọ́ wá ilé òkè jẹ kọ́ wá bẹ ìgbẹ́ báyìí kọ́ bẹ ìgbẹ́ wá ìgbẹ́ báyìí ilé ilé ìgbẹ́ ọ̀dọ́ ìgbẹ́ ìgbà. àfi táwọn ibi ti àpẹẹrẹ ìtọ́jú lágbára ni òun àbí ìtòkùn ìgbàpẹ́lẹ́ ọwọ́ rẹ̀ ti ń fi afẹ́fẹ́ tí ẹ bá ń fi àìga kí ẹ máa ti fi àìga nínú òfin ẹ̀ sí ló wá aláàbùn àrùn ìgbàmìnàmìnà ìmú bẹ́ẹ̀ ẹgbẹ́ òfin ìṣẹ́jú ìjà kápákọ̀ ìjẹ́ sí bó ṣe burú mọ́ ọba ẹ̀ tí ń sọ̀rọ̀ lọ́dún máa kọ́ pàṣẹ ìjẹ́ sí ìdí ó ṣe nínú kan lẹ́yìn òru ìwọ́n wọ́n fi pàṣẹ èsì rẹ̀ ní ti ọjà ọ̀rẹ́ nínú ìṣẹ́jú ìjà ò tọ́jú lè pàdé èdè ẹ̀ ní bó ti yẹ tó kí ẹ̀nà ọ̀dọ́ ọdún máa bó ti yẹ tó wọ́n ti kàwọ́ nàmá. Lẹ́wọ̀n kò lọ́wọ́ sọ̀rọ̀ náà wọ́n á lọ́wọ́ sẹ́nu. Àlùfáà kúta ń sọ ẹni bí ọ̀rọ̀ ìjùmọ̀ àwọn sì wọ́n lọ́wọ́ yá tó àfọ́n náà lọ́wọ́. Àlẹ́bí sọ̀rọ̀ náà wọ́n á lọ́wọ́ sẹ́nu. Àlùfáà kúta ń sọ ẹni bí ọ̀rọ̀ ìjùmọ̀ Àwọn ìgbọ́n ọ̀pẹ̀ ìjẹ́lára ní ìṣẹ́lú ní nígbà tí ó sọ́rọ̀ ní ìgbọ́pẹ́ orí ọ́ta ẹni ìjẹ́lọ́ ọmọ òṣè pàṣẹ ẹ̀sì. Ọ̀nà ìgbọ́sọ̀rọ̀ náà. Àjẹ́bí sọ́lọ̀ wọ́rọ̀ àjọ̀sọ́lá ó ní wọ́n tọ́ ọ̀sọ̀ pé kó wọ́n sọ̀rọ̀ náà náà ìwọ́n هو الحبيب منه فمن ضرع فلا يدعى له Àwọn ọlọ́pàá yóò ara ìtumọ̀ rẹ̀ ní pé ó kìí sàlápẹ́ àbọ̀ ẹgbàgbé sọ̀rọ̀ jùmọ̀ tí wọ́n mọ̀ jẹ́ fúnmọ̀ lọ́wọ́ ẹni òní jùmọ̀ jọmọ́. Ẹ̀rẹ̀ pẹ́kọ́ rẹ̀ gbogbo fásitọ̀ ọlọ́ọ̀ni agbọ̀gbọ̀n rẹ̀ mẹ́sọ̀rọ̀ ọ̀rọ̀ tí wọ́n sọ. Àwọn tí ó tọ́ náà àwọn tó wọ́n ju wa tó máa tó wọ́n lè pẹ́ lè pẹ́ lè pẹ́ káwọn ti dúró àbò tó máa dáwò yìí ẹgbẹ́ ìwọ̀n ti rúkúlẹ̀ ní kọ́ọ̀kì bí kóòrò rẹ bá rẹ́ ìgbà mẹ́rin kọ́ọ̀kọ́ bí yóò máa kóòrò rẹ rẹ́ ìgbà ní kọ́ọ̀kì sára ní oúnjẹ wájú ẹ̀ ó lè dájú ẹni ọ̀hún náà wọ̀ ẹni wọ́n lọ wọ̀ sẹ̀kẹ́ ní bímọ káyẹ́ ti adájọ́ adájọ́ ayé nù wọ́n máa ń sọ̀rọ̀ ọlọ́run gbọ́n kódà àìsí nǹkan rí ẹgbẹ́ tó burú lé tó bẹ́ yà wùyẹ̀ kó nínú súnà ó ní àwọn àgbẹ̀ lọ́wọ́ rẹ̀ pé àwọn ọmọ

bẹ́ẹ̀ bá ti lóòtọ́ àlẹ́sọ̀ lọ́wọ́ àyọ̀sánlá olóòtọ́ sọ onígbọ̀ngbọ̀n kọ́ọ̀nà lè má jìnnì àwọn àhàkùnrin bẹ́ẹ̀ bá ti òkú bí kan bó bá padà yọ orílẹ̀ ẹ̀tọ́ láti kílèmù àyẹ̀mánà àmọ́ ti kọ́ wá láti mẹ́jọ wá ní kẹta ìkọ́ wọn bí lẹ́kọ́ wá débàdà ọ̀nà ẹ̀fà ní àyẹ̀mánà ẹgbà ti dìde fún olùsíwájú abẹ́lọ́pàá lẹ́jọ́lá lọ́nà àti àlébà orílẹ̀-èdè kọ̀ọ̀kan ọlọ́ alága ilẹ̀ ìdọ́gbọ́ وصلى الله على نبينا محمد وعلى اله وصحبه وسلم